ọmọ fún Usman lábẹ́ Usman gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ọmọ yìí sì kú ìyàwó rẹ̀ kú anabi sì tún wo àbúrò rẹ̀ àbúrò rẹ̀ míì ó sì tó fi fún ẹni tí ọkàn kú lọ́lọ́ ẹ̀ ẹgbẹ́ yìí o bó gbé èyí ṣe ọbẹ̀ kó ń dún lọ kọ́dà á lè gbọ́ ọmọ bóyá o ti jábọ́ lẹ́yìn yẹn but ntí rinlẹ̀ ni pé ìfẹ́ yẹn ṣe fẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ kéèyàn ó fọmọ etí ma ṣe ká bàbá wa rán mi létí ní sinmi pé kọ́dà nù rí wáyà mi ńgbà tí kejì náà tún wá kú ìyàwó yìí náà tún kú lọ́dọ̀ Usman gẹ́gẹ́ bí ajáde tiwọn gẹ́gẹ́ bá a ti mọ̀ pé gbogbo àwọn ọmọ tá a nẹ́bi àtọkùnrin àtobìnrin lójú ayé rẹ̀ ló sin gbogbo wọn àfi Fatima nìkan wọn là nẹ́bí wa sọ ńjọ́ náà pé ah, Usman kódà tá a bá tún ní kẹta a bá fún ọ <laughs> sallallahu alaihi ẹ ẹ dàbọ̀ ẹ ní àwọn nǹkan mi tó máa gbọ́ tó máa kà ń bò mí sí ọ ọ relevant pẹ̀lú àwọn fáàtì. Hmm? torí làákàyè ńgbà mí ọ yẹ kéèyàn ó gbé jókòó bí a ẹ dákun àti gbọ́ nǹkan báyìí ó ń gbé àbí òrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eh, kábàjọ́ afẹ́ máa lọ́rọ̀ kankan ah, ẹ ṣeun ẹ ṣeun. àti màyín. àti màyín mo tún rántí kan ní awọn àwọn téèyàn lè máa Abu Hanifa nílẹ̀ Kúfà nígbà tá Abu Hanifa wà láyé wọn lọ wa gbọ́ pé nìkan ń pe Usmanu ní Yahudi níjẹ́ ní Yahudi lásánlásán kan tí wọ́n lé Usmanu ìbùnà àwọn ní jẹ́gẹ́jẹ́gẹ́ yìí ah, <laughs> rahimahullahu ta'ala àwọn èyí ni máa wúlò ń gbà mí ẹni tó gbé ẹ̀ẹ́kẹ́ àyàwó ẹ̀ka dìbì fún kò ní wọlé tí ẹgbẹ́ làákà rẹ̀ jókòó Abu Hanifa ní lẹ́nu ẹ̀ wọ́n ni bí jẹ́ ń pe Usmanu nù ọ́ wọ́n ní Yahudi <laughs> ní Yahudi Abu Hanifa ọ̀dà ẹjú wele rẹ̀ fún un wọ́n ló sì di ní bí alẹ́ Abu Hanifa bá kan lẹ̀kùn rẹ̀. o si ma abu hanifa ŋgoro kufa agbafa la abu hanifa dɔnti ni imamu lɔ alɛ nɔ na wɔlɔ sariga ni ya ya ɛ sɛnɛnsɛsi mu ɛyɛ wa wa la ti o si wa nori wa ya yi mu ya kini kana ko le mu a o ni imamu abu hanifa na eti o gbe mi eme mɔ gbɔdɔ wa ɛsɛ pe wɔ ne ɔyɛ kɔ wa ba Ah, mo wá tọrọ gangan lọ́wọ́ rẹ̀. eke ni ẹ fẹ́ tọrọ tẹ́ ẹ lè ránṣẹ́ sí wọn. yàà bó ṣe tọ́nu ń gbé pé mi mo fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀. Abu Hanifa ọba ní kí màá mọ̀ wọlé. Abu Hanifa ni ọmọ rẹ̀ bẹ̀rin báyìí ọ̀dà obìnrin. mo fẹ́ tọrọ rẹ̀ fún èèyàn mi kan ó sì mọ̀ pé ìní tí wọn rẹ̀ síbi tí ọ̀dà wọn làbó hanifa bá bẹ̀rẹ̀ sí ròyìn ẹni tó fẹ́ tọrọ wọn fún mi pé bí tí ń ká kuraani lọ́sàn-án ni ọmọ yẹn náà fi là bí tí ń gbààwẹ̀ lọ́sàn-án ni ọmọ yẹn náà fi là gbogbo owó tó ní lè fi ṣètò gbogbo sífà Usman Abu <laughs> Hanifa wa fi ń ròyìn ẹni tó fẹ́ tọrọ ọmọ fún yìí wọn lọ́wọ́ á ní akọ́tí tó ìmáàmù kọ́dà bẹ́ẹ̀ wí débi tí ẹ̀wí dé yá irú yẹn wàá tọrọ ọmọ fún yẹn ah, kí n tún dáwùjọ ẹ̀ kò níbi gbogbo yìí dẹ̀ ń wí yìí òun ti fara mọ́ wọn làgbà lọ ah, àmúkù kẹ́lẹ́ kan o ilà anahu yahudi ilà anahu yahudi yahudi àmọ́ yahudi nkírun lọ́sẹ̀ ẹ̀ ń dáwẹ̀ lọ́sẹ̀ ìyẹn náà bí là lóhùn ìjà buhari ìnáwósójú ọ̀nà tọ́lọ́hùn ìkọ́ mẹ́sàlásì ìlà ànàwó yahudi àmọ́ yahudi. olùdarí arákùnrin bá jẹ ìdá ìmọ̀mù ìwọlé tó àlù bọ́ yìí ẹ̀yin náà sì lè wá kí n fi ọmọ tẹ̀mí fún yahudi ìmọ̀mù ní burú mẹ́ méjìlá nẹ́bí fún yahudi. <laughs> bàbá dáadáa. ẹ ah, bọ́ kan ní alẹ́sẹ̀ ní kí wò ó kí ló burú mẹ́. wọ́n là ká ìtì ẹ̀ náà bá tají ó ní astagfirullah ìmáàmù mo ti máa tẹ̀ wá sí. nígbà là ká ìrẹsẹ̀ bọ́ ní sì yé sí ànábì ń fi máa wọ́n máa fún yàrá kọ̀ọ̀kan fún mu lẹ́ẹ̀kejì òun á ní Yahudi tiẹ̀ ẹ bá bọ́ àníbàdí gbé làákàyè rẹ̀ tó gbé dókòó ẹ̀yẹ iná ẹ̀ ra àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn tí ayọ̀ bá rán <laughs> tàbí irú àwọn fáàtì báyìí bọ́yọ̀ pé kí ó sì là ká ìwọ̀n abẹ́lọ̀ fún àtàwa náà àánú wọn ló ṣe wá torí pé òkèèrè láti máa gbọ́rù nǹkan báyìí tẹ́lẹ̀ ń tí wọ́n ń wọ ọ̀dẹ̀dẹ̀ ń kálukú òun ló fa arú ọ̀rọ̀ báyìí láti fi sàánú wọn ẹni tọ́lọ́wọ́n bá ti gbé kọ́ bọ́ sínú àwọn pàǹpẹ́ yìí torí pé nìkan sọ fún mi lónìí pé àìkó bẹ̀ ni ó sòro jáde gbogbo ọ̀nà àná bó ti rí nù. ẹ máa wo wo ẹni tí ń mutí ẹni tí ń ṣe kínní bóyá wọn kàn tán lọ ńjọ́ kan náà sẹ́ni tó bá ti. òun ni pé ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ rìn gbégbé tètè járẹ́ gbá o gbogbo àwọn tó ti wá kó síbẹ̀ náà ẹ ọlọ́run wọlá pé òun ní òun lágbára láti ṣe ohunkóhun ọlọ́run wo yóò ṣe payọ́ kan tiwọn náà ilà alhaq yóò jẹ wọn ródodo yóò jẹ wọn ní tẹ̀lé yóò jà wà náà máa ródodo sí yóò jà lè máa tẹ̀lé ọlọ́run wo ṣe wá lọ́mọ anẹ́yà anẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam yóò ṣe wá bí kuraani ti ní ká jẹ́ wípé kí láàmú wí fáwọn tó ṣáájú wa rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna.

ó sì bọ̀ wí láwọn ẹ̀lẹ́. lásìkò fi láwọn ẹ̀lẹ́ kọ́ bẹ́ẹ̀ máa bà lọ lórí èdè ìlú yìí wa. náà kírun sí pọ̀ bá a bá ń lò ní káwọn máa dá lọ àwọn dókítà dálé yà ní sọ̀rọ̀ fún wọn tó ń tẹ̀lé wọn lọ bí. torí náà yẹ wá ẹ lọ́dún pé ìta ń sọ yìí ẹni kú yé wa. àwọn adáàrin yìí àṣírí kà àwọn kẹ́kẹ́ náà dá fáà ní ìlú táwọn gbé lónìí bẹ́ẹ̀ bá dé sí fatiwa àwọn ẹgbẹ́ àwọn afa àwọn ẹni súnà ń gbé yìí èyí nìyẹn ní dáadáa àwọn ẹgbẹ́ kejì òye mi àwọn ti ta àwọn afa àwọn èyí tí wọ́n fi mú àdébé yìí títí wọ́n fi wọ́n ti ta arí ọlọ́kùnrin jẹ́ àwọn kiri, ilé ìjẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́dì yàrá àwọn ẹ̀rọ àtúpàtì ni mo fẹ́ fi àkíyèsí lé ìsìn àwọn ènìyàn wájú ẹ̀kọ́ ìjọba rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a gbọ́ yìí a ti gbé programu kan yìí ní àsìkò náà rẹ̀ tí ilé ìràpà ti ṣe rí nínú rẹ̀ wọ́n wá ní kàrọ̀ lè gbé iṣẹ́ tìrẹ̀ tó ń pè rẹ̀ ní ẹ̀ńtì wọ́n wá sí lè dé lọ́rẹ̀ àwọn àkókò ìdí náà wúlò púpọ̀ gbogbo eré iṣẹ́ yìí wọ́n ah programu yìí làwọn ń lò yìí lọ́wọ́ programu yìí làwọn ń lọ ibi àti ṣe ìlú ìlọ́wọ́ ẹgbẹ́ náà ìlú pọ̀ kése ní nǹkan wá wò káàkiri gbogbo ìlú yẹn náà mo fẹ́ mú márùn wá tí à ń ṣe àwọn bá fọwọ́ tó sọ́dọ̀ àwọn ipe kẹsẹ̀tì yìí ní ìlera kàtó dàpọ̀ wọ́n yẹn nínú ẹ̀wẹ̀ ní tẹ̀síṣẹ̀ kan lẹ́kọ̀ọ́ mo pè é mo wo táìpù táwọn èèyàn jókòó lẹ́ẹ̀dẹ́ gbọ́ fún gbàgbọ́ nínú àwẹ̀ nígbàdàn tí ládùn tí àpèjúwe ìlú àti ọlọ́tún gba yìí sí. àwọn bá àgbẹ̀ ẹ̀rọ sọ̀kọ̀ ti wọ́n látò wọ́n bẹ̀rẹ̀ lọ́sọ̀ náà. ọ̀sán pàtàkì. ọlọ́mọ yà wọ́n gbẹ̀yìn wọ́n làwọn ṣe wọ́n náà. látara ara tí a fi kàn fara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yìí ní olùkọ́ ẹnì kankan wà nínú wa tí ó wò pé ó kí mo wá sí àyìn lónìí o àti bóun sáré ṣàsìkò mi yìí o alihamudulilayi ọlọ́pàá kankan jẹ́ òru bẹ́ẹ̀ mo wá ń bá wọn ìyẹn wa the right part mo bá wọn dúpẹ́ fọlọ́run ọba fún ìtọ́sọ́nà ọlọ́run àti gbogbo àwọn kan tó wọn mi ṣe fún yín tí ẹ fi ṣe gbìyànjú tẹ̀ ṣe yìí mo wí irú tí àfa òmìnir ti ṣe sọ nǹkan dákun ṣe rí àwa táwa nígbà tí wọn pa mọ iye tọ́pìkì tí wọ́n ti tì ṣùgbọ́n tábàgbàdà wa ń gbọ́ àátún wa mọ ní ìlú bẹ́ẹ̀ ó sì wà nínú àwọn àrùn tí ń ṣe mùsùlùmí lónìí àmọ́ ta làwọn sàábé àmọ́ pàtàkì wọn táwọn tá orí wọn dàrú wọn sọ́rí àbáwọn tí nǹkan yé sí làákàyè wọn tí wọ́n ti wá ń ṣe tí ọ̀yẹ́ wọn ṣe kọ́ wájú pé lóra wọn báwọn ọdún yìí o kọ́ ọ̀dà ṣe station méjì mẹ́ta mẹ́rin àbí jù lọ láti sponsor náà wẹ̀ kọ́ ọ̀dà kẹjọ lọ́mọ gbé sí kí wọ́n wò fún àyàn ṣàǹfààní níbẹ̀ ó pàtàkì ó tó bí ojú bẹ́ẹ̀ lọ so ìlú náà wí nǹkan tí afárá bùnú mi sọ yẹn ẹlẹ́ẹ̀kejì àwọn tó bá wá ṣètò recording rẹ̀ in collaboration pẹ̀lú the right path. kọjá kí síìdì tètè jáde bọ́bá ti ń jáde ká máa polo ẹ̀ káwọn èèyàn nílé káwọn èèyàn máa gbọ́ kódà wọn náà tún máa rà á bún èèyàn kọ́ máa lọ wò ẹ̀wọ̀n lálágbèsèpọ̀ tó tí ó wà mẹ́fẹ̀ẹ́ ló gbọ́ ọlọ́run tó dáwọn tí ìkàlẹ́ sílẹ̀ káyé wọn ta wí ńṣe ni wọ́n ti ń gbalẹ̀ wọ́n ti iná wọ́n ti ń kẹ́ ìrìrì bí ìgbà tó gbóná ń kẹ́ ìrìrì ni tó ń lọ́kọ́ mọ́sàsà nù fún wa. Ah, ẹlẹ́ẹ̀kẹta irú programu tá a ṣe yìí ọlọ́wọ́n ọba ìlọba tí mo ń tọ̀yàn sọ́nà yóò wù wá ẹ dákun bẹ́ẹ̀ náà bá ní àwọn tọ́pìkì kan lẹ́mìí tẹ̀rọ wípé kí a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ mọ fóònù ọ̀pọ̀lọpọ̀ àbáwọn ibi tẹ̀sí lè rí wa ẹ máa bá wa kọ mẹ́sẹ̀gì ẹ máa kọ ránṣẹ́ pé afẹ́kẹ́ báyìí túwìtì irú tọ́pìkì báyìí ẹ̀mí tí wàá lè má lọ bẹ̀ ńgbà míì ẹ wá wo nínú ọdún yìí àbí tá a ti ń ṣe bọ̀ o tọ́píkì yìí wà ní àwọn kókó ọ̀rọ̀ tó pàtàkì púpọ̀ ní àwùjọ mùsùlùmí lónìí so ẹnìkan ló sì fún amọ̀ràn rẹ̀ tó àwọn yẹn wá ṣagbátẹ̀wé ètò yìí púpọ̀ wọn wá ní káàdì ìdìbò wá sí ìlú Ìbàdàn ọwọ́ afẹ́ ó lágbára púpọ̀ kí lọ́kọ̀ọ́lá lójú dé Ìbàdàn ní òní ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba ọba tágbára rẹ̀ tayọ gbogbo agbára ọlọ́run ogbé wọn dé lùbàdàn pẹ̀lú rọrùn ó jẹ́ kí àwa náà wá bẹ̀ pẹ̀lú rọrùn alihamudulilayi rabbil alamin gbogbo wòye àná títí di bóyá bí aago mẹ́fà rọ̀lẹ́ wọ́n wà ní Kaduna tó ń ṣe programu kan lọ́wọ́ ṣùgbọ́n wọ́n á gbìyànjú láti sun Àbújá lálẹ́ àná láàárọ̀ yìí ni wọ́n tó bá bàálù délé Èkó àwọn nǹkan náà ni wọ́n wá sagbátẹrù tó ń wọn lẹ́kọ̀ọ́ tó fà gbé wọn débi báyìí tí n ta fẹ́ kó ṣe èyí tó fi ṣe ṣe tọ́ àyín tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe ẹ̀ ṣe fún ọlọ́wọ́n ọba yín o ẹ̀ ń ṣe fún ara yín ni o ọlọ́wọ́n bàbá yóò bá san yín lẹ́sàn dáadáa tọ́ gbogbo ẹnu kọ̀ọ̀kan náà ọlọ́wọ́n san lẹ́sàn dáadáa challenge rẹ o bá a ṣe lọ́rọ̀ yìí gbọ́ yìí kò rọrùn fẹ́ni tí ó sọ fáwọn tó ṣètò àti wàhálà tí wọ́n kojú àìsàn kankan nípa àìsùn tí dr alaro ṣe kó tó ní gbogbo àwọn àkọ́yíkù àwọn fáàtì yìí kọ̀kalẹ̀ tọ àwa náà challenge ló jẹ fún mi àtẹ̀yìn níbi tí mo wà ń bò mo ṣe ń gbìyànjú ipa tèmi náà sẹ́sìn kódà kó o tiẹ̀ pè é pé tó wọ́n fẹ́ ṣe wá sí kàbí o jájọ lọ o kódà yín sanwó ọkọ rẹ ìjókòó ọmọ kún lọ lágbájá yìí báyìí ni ó gun ngbà náà gun ẹlòmíì ìlú wọn two hundred ìlú kó ju báwọn náà tó ń ta àwọn síbi wọ̀nyí kó wá mú one thousand naira kó ra márùn-ún kó wá gbọ́n kó fáwọn èèyàn ọ̀hún ló mọ iye ọmọ tó dáa tó dáa tí ó bí láwùjọ mùsùlùmí so ẹ̀dá kún bọ́rọ̀ ìṣe kámẹ́lá tó ló jẹ́ kí n tún gba microphone pé mo fẹ́ kàmọ́ sí àwọn tó wáyé yìí níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lónìí pẹ̀lú òkú ọlọ́run ìjókòó tó wáyé ńlọrọrin kó ṣàlàyé sàjọ́ ìdí so á dáhùn àwọn ìbéèrè bẹ́ẹ̀ náà ni àwọn ìbéèrè míì tẹ́ bá ní náà ẹ fi ṣọwọ́ sí wa yóò wà náà àwọn tá a da àwọn tó ń sì padà máa gbé lórí afẹ́fẹ́ bí mo ṣe ojú aago báyìí gẹ́gẹ́ bí àṣà wa aago kan kọjá díẹ̀ ẹ sábà máa ń ká ìlà kódà ọ̀pọ̀ yẹn yẹn aago kan àbọ̀ àmọ́ lónìí látara kókó ọ̀rọ̀ yìí tá a tètè rí bíbẹ̀rẹ̀ ló jẹ́ ká fagùn díẹ̀ bá tá a fagùn dé yìí kọ́nà kójọ kó bá sàmójú kúrò fún wa. a ní lè dáhùn béèrè tó bẹ́ẹ̀ torí pé ọjọ́ ti lọ so wọ́n ní wọ́n ní ká dáhùn pé ọ̀kan ṣoṣo àwọn dáhùn rẹ̀ so níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lónìí wáṣí tó wáyé ńlọrin ìbí pẹ́ṣà náà ṣàlẹ́ ìjẹ́ irú àwọn ìbéèrè báyìí náà a sínú ẹ̀ táwọn ìbá béèrè rẹ̀ tó bá wá méjìlélógún nílùú èkó ìdálẹ́kọ̀ọ́ wáyé ní èkó bá a ṣe gbé tí wọ́n bá yín bàdàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbẹ̀ ti lọrin lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọjọ́ méjìlélógún àgbẹ̀ lọ sí ìlú Èkó eh, àwọn kan náà ṣe gbìyànjú yìí ntẹ́ yìí ṣe ní ẹ̀yin nu ọlọ́run nu ọdún kálukú wa náà ọlọ́run sá lẹ́sẹ̀ dáadáa wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. ok wọ́n ní sábàfẹ́ ẹ́díìtì kíṣẹ́ẹ̀tì yẹn pé kẹ ibi wọ́n ti ṣe mistake níbi líyàgé sọ̀bí ẹ̀mọ̀lùkù fà kẹ bàbá ẹ̀ ṣe jẹ́ká nìyẹn ó ṣe dáadáa ìbéèrè ti kúnlẹ̀ àwọn ẹgbẹ́ ti sọ fún wa pé àwọn ìbéèrè àwọn kò lọ sí Ìlọrin ní ọ̀sìn láti máa dáhùn àwọn ìbéèrè ní ti àbátúndé. on six July jẹ́mẹ̀ẹ́dógún. on six July ọlọ́kùnrin jẹ́ ìgbà náà lọ. ẹ láàbọ̀ àwọn mẹ́sẹ̀gì tí a máa rí fún àwọn prógámù wa wọ́n ní ká sọ fún wa pé kádà kúta bá ti rí káwọn náà tún wá wo àwọn wọ́n ló ti ń parí ní márùn sí mẹ́wàá bí bàbá yìí ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣe ní wọn àwọn náà wọn kò dá ládá láti yẹn náà ọlọ́run ṣe ní wọn. ìbéèrè tí wọ́n béèrè ni pé ìgbà tẹ́ ló sọ pé ẹni tí bá bínú àwọn àṣọr ara nàìjíríà tí bínú wọn pé kò ní fi kiri ẹ̀yìn pẹ̀sẹ̀ náà ló fi sọ. lónìí ní sìn màdínà ní náà lè ti sìn àwọn àṣọr nìyẹn wọ́n ti kú ṣé ìlú màdínà náà ti sìn الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين المدينة المنورة إنه النبوة محمد صلى الله عليه وسلم ọ̀tọ̀ ní tọ́pìkì ní bàbá ìpa fẹ́ sọ yóò ga pé ọlá wo ni ń bẹ fún lu ànábì kó tó kéèyàn ti ń gbé bẹ́ẹ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́ọ́ ká má ọlọ́lọ́ ma ye ìlú tẹ́lómìn asọ́rí lójú láwọn ìlú àwọn ń bọ́ọ̀lù tí ẹlòmíì bá ń ka báyìí. Ama Madina ni tọ́ìfù ni ẹ̀fọ́ ibàrù ni gẹ́gẹ́ ọ̀jẹ̀ yẹ kí máa lákà Madina yọ sábọ̀ fún wọn wí. gbogbo àwọn nǹkan wọ̀nyí ara ẹ̀sìn wà ní ní kúkúrú anabu Muhammad sallallahu alaihi wa sallam ọjà amalẹ̀ ìtọ́pọ̀ ìpè ìlú Madina kọ́dà ká má ti sọ àwọn èèyàn tí ń gbé bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀bẹ̀ gan ilẹ̀ ọlọ́lá ni kódà ń bẹnu àdìdà níbi sọ̀rọ̀ ń pè ní pé gbogbo ẹni ọba olùgbé yìí ni ó dáhùn ìbéèrè àdìsù tó lẹ́sẹ̀ lẹ̀ gbogbo ẹni ọba gbèrò aburú sí Madina anagba Muhammad sọ̀rọ̀ ní olúwa ọgbọ́ yọ bí ìgbà ẹ kàmá kàmá yẹ gbogbo mẹlẹ́lú bí ìgbà da iyọ̀ sómi. So ẹnyọ ẹnba ẹnìjẹba ń bínú Madina láyé anabi abilẹyin anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú ìfẹ́ tá a gbọ́dọ̀ ní sí ìlú anabi àti àwọn mùsùlùmí tí ń bẹ nílùú anabi sallallahu alayhi wa sallam ó pín o lórí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam kọlọ́kọ́ ma sàṣẹ wọn fún wa wallahu ta'ala a'lam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا